mo kì í kàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìrònú sórí àgbàkodò fún gbajúgbajà orí ayélujára nì lẹ́kàn ọ̀làlẹ̀yẹ tí gbogbo ènìyàn mọ̀ sí àgbà ìnàkí bí ikọ̀ Liverpool ti fojú Arsenal gbolẹ̀ nínú ìdíje eléyìí tí wọ́n gba ní lọ́lọ́ yìí àgbà ìnàkí ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ péré àwọn ikọ̀ Liverpool wípé ànàbàmì ni Arsenal yóò nà wọ́n àmọ́ omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kódà ohun tó rò wípé yóò wà lógì ẹ̀kọ́ ló wá ẹ wo bí ó ti ń ṣe tó sì ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. ìyà tó jẹ́ Arsenal yẹn kó ló dùn mí o gbogbo rádaràdá tí mo fi láìfì mi ṣe before match yẹn tí mo ti àrù àrù mo bẹ̀sẹ̀ sin lójú àwọn ọmọ máa yù o àwọn sáyèrè tí òpin Champions League tí òun fọ́lò wa á tún tẹ ṣòkòtò wa bọ̀ rí still abada ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ní Shebaith ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí tí wọ́n sì ń lù lọ́gọ̀ ẹnu lórí fọ́nrán fídíò rẹ̀ kan eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe síta tí ó pe àkọlé rẹ̀ ní olúwa léyìí tí ó ṣẹ̀ṣẹ̀ tì sórí ayélujára rẹ̀ Shebaith tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí Mr Giveaway òun ni ó ti kọ́kọ́ ṣe orin kan tó pè ní Giveaway tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ̀lé ṣùgbọ́n tí wọ́n lù lọ́gọ̀ ẹnu látàrí iṣẹ́ takuntakun tó ṣe lórí eléyìí tó ṣẹ̀ṣẹ̀ tì síta yìí tó pè ní olúwa wípé àwòrán rẹ̀ jẹ́ èyí tó wuni pàápàá ó jẹ́ orin tí ènìyàn lè gbọ́ nígbàkúgbà nítorí wípé orin sí Olúwa ni ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. mama pray for me mama pray for me Olúwa ló ń ṣọ́ mi Olúwa ló ń gbọ́ mi mama pray for me. Mama pray for me. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọmọ ìlú mọ̀ọ́ká Bùkúnmi Olúwaṣínà ní àwọn ènìyàn ti ń sọ bí ó ti rẹwà lọ́mọ tó tí ọmọ ọ̀hún sì ń dani lọ́rùn gbàrà tí òṣèré Bùkúnmi Olúwaṣínà fi fọ́nrán fídíò ọmọ náà sórí ìtàkùn ayélujára bí a kò bá kúkú gbàgbé wípé nílọ́lọ́ yìí ni fọ́nrán fídíò àti àwòrán ojú ọmọ ọ̀hún bẹ̀rẹ̀ sí ní lu ìtàkùn ayélujára pa látàrí bí ó ti ṣe ọjọ́ ìbí tí ìyá rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní fi àwòrán ojú rẹ̀ hàn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ bí ọmọ ọ̀hún ti rẹwà tó báyìí tí wọ́n sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà ràn lọ́wọ́ débi wípé àwọn kan tilẹ̀ sọ pé ọmọ ọ̀hún jọ bàbá rẹ̀ ju ìyá rẹ̀ lọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń sọ lórí ìtàkùn ayélujára náà bí wọ́n ti ń fi ọ̀rọ̀ tí wọ́n sí abẹ́ rẹ̀ wípé àwọn kò mọ ìdí tí àwọn ọmọ fi máa ń fẹ́ràn láti jọ bàbá wọn ju ìyá wọn lọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ Bùkúnmi Olúwaṣínà rẹwà lọ́mọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà oníwàásí orí ayélujára àfọ àjẹjẹ àgbà ni ó ti ń sọ fáwọn obìnrin tó sì ń gbà wọ́n nímọ̀ràn láti inú inú kejì tí wọ́n lè máa kó ọ̀rọ̀ pamọ́ sí pàápàá lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ wọn wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló sì ti túká látàrí àìnínú kejì tó jẹ́ wípé bó ti ń dùn gan-an ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń sọ fún àwọn ọ̀rẹ́ wọn tó sì máa ń fa ìtúká àti ìjákulẹ̀ nínú ìgbéyàwó wọn ẹ jẹ́ kí a gbọ́ bí àáfàá ti sọ ṣé ẹ tọ́lọ̀ ṣe fún ọ nídùnnú ẹ kó lójó fẹ́ lómi lọ́ọ̀tún wọn mọ èyí tọ́lọ̀ ṣe fún ọ ọwọ́ ọmọ ẹ̀dájọ́ òjijì fẹ́ni tó kọ́ pa lẹ́kún mo jẹ́rìí akànjí mi kò jẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi tí n bá rojú lọ́sàn báyìí orin ni ó kọ pàdé mi. olólùfẹ́ mi sọ fún mi ń po nífẹ̀ẹ́ mi jùnà ìwọ nìkan ni mo fẹ́ nínú ayé mi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀yin kọ́lẹ̀ gbé mi débi tí mo dé yìí ó ní Fúnmi Awẹ́lẹ́wà tó jẹ́ gbajúgbajù òṣèré ń sọ bí ó ti ń fi ìkọminú rẹ̀ hàn sí àwọn tí wọ́n jẹ́ òṣèré orí ayélujára skitmaker wípé àwọn kọ́ ni wọ́n gbé òun débi tó ń gbé yìí wípé ọlọ́run ni ọ̀rọ̀ yìí ló jẹyọ látàrí bí ó ti ṣàlàyé lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ké sí àwọn kan nínú wọn láti darapọ̀ kí wọ́n lè bá òun ṣiṣẹ́ kan ṣùgbọ́n tí kò sí èyí tó ti ru ara rẹ̀ sókè nínú wọn débi wípé wọ́n ń retí òun fúnra òun láti wá bá wọn sọ̀rọ̀ léyìí tó jẹ́ pé ọ̀pọ̀ nínú wọn ni kò tilẹ̀ dáhùn tàbí fèsì kankan sóhun gbogbo tí wọ́n bá wọn sọ ló wá sọ wípé àwọn ni wọ́n gbé òun débi tó ń dé yìí bí òun ò bá rí wọn òun á ṣiṣẹ́ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àṣekọ òyìnbó Davido ó ní àwọn ènìyàn kan tún gbépò ìyẹnu wọn lórí ìtàkùn ayélujára Davido ló lo ìtàkùn Twitter rẹ̀ láti sọ wípé tí àwọn ènìyàn bá mọ owó rọ̀gùnrọ̀gùn tó ń san láti gbé ọkọ̀ bọ̀gìnì Lambo wọlé ìyẹn á rí wípé orílẹ̀-èdè Nàìjíríà nílò àdúrà púpọ̀ bí ó ti kọ́ rèé ṣùgbọ́n tó ṣe àṣìkọ òyìnbó page léyìí tí ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn Twitter gbé tó sì sọ fún wípé ọ̀gbẹ́ni a sì rò wípé o jáde ní ilé ẹ̀kọ́ fásitì ṣùgbọ́n o kò mọ̀ yàtọ̀ nínú bí ènìyàn ti ń kọ ọ̀rọ̀ tó nítumọ̀ àfi kó máa gbé ife ọtí káàkiri orí ayélujára léyìí tó mú kí ọ̀kan pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ tuntun jẹ́ olùtakàngbọ̀n pẹ̀lú ìyẹn Daddy Freeze wá sórí ìtàkùn ayélujára náà tó sì da ọkùnrin ọ̀hún lóhùn wípé kò sẹ́ni tí kò lè ṣe àṣìṣe tàbí àṣìkọ òyìnbó ṣùgbọ́n ká má parọ́ ìwọ fúnra rẹ ìwọ náà lọ gbé Lamborghini tiẹ̀ náà wọlé ká mọ̀ wípé òyìnbó gbé ìwọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká Charlie Boy tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí area father ni ó ti darapọ̀ pẹ̀lú ìtakọ̀ngbọ́n TikTok kan èyí tí ó ń sọ nípa àwọn ọ̀rẹ́ tí wọ́n fẹ́ máa sọra wọn dọba tó sì sọ lórí ìtàkùn ayélujára náà bí òun pẹ̀lú ti darapọ̀ pẹ̀lú ìtakọ̀ngbọ̀n wípé ẹni bá fẹ́ gbé iná rẹ̀ kó máa gbé lọ látàrí bí ọ̀pọ̀lọpọ̀ ti ń pe ara wọn ní ìmọ́lẹ̀ nínú ayé òun wípé òun ti ní ẹ̀rọ amúnáwá èyí tó ń ṣe jẹnẹrétọ̀ àti epo bẹntiró tó lè tan iná mìíràn fóun nítorí náà ẹni bá sọra rẹ̀ jọba kó máa gbé iná rẹ̀ lọ nínú ìtakàngbọ̀n yìí ni area father náà ti kópa ìjẹ́kawò díẹ̀ nínú ẹ̀. for people wey dey think say i cannot do without them as in they are the light of my life my brother my sister off the light off am i get generator and I don't buy food. Eh? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ní ìwòye ọgbọ̀n ọdún sẹ́yìn ó ní a pè mí ní bàbá ó ní ọ̀rọ̀ tó gba ẹnu ìlú mọ̀ọ́ká dàdísókè kan bí ó ti ń fi fọ́nrán fídíò àti àwòrán tó rẹwà lé e ti ń ṣe ti ọmọ rẹ̀ ọkùnrin tó ń ṣe àkọ́bí sórí ìtàkùn ayélujára náà bí ọmọ òun ti ń ṣe ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn twenty five years lókè èèpẹ̀ lé e ti dàdísókè sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run wípé ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ó ní a pè òun ní bàbá ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ó ní òun gbé ọmọ òun dání tí sì ń ṣe àkọ́bí òun ṣùgbọ́n lónìí olódùmarè dá a sí fóun kò sì jẹ́ kí ohunkóhun kó ṣe é lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa fi ọ̀pọ̀lọpọ̀ àdúrà ránṣẹ́ sí ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹni bá bọ́ olóríire rìn òun náà yóò ṣe oríire ó ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ó gbẹ ẹnu àwọn ènìyàn kan bí ọ̀gbẹ́ni Túndé tí ó jẹ́ awakọ̀ Davido ti fi àwọn fọ́nrán fídíò èyí tí ó ní àpòpọ̀ àwòrán rẹ̀ ṣe àpèjúwe bí ó ti bẹ̀rẹ̀ gan pẹ̀lú Davido gẹ́gẹ́ bí ọlọ́pàá Láyọ̀nlé tí wọ́n fi tẹ̀lé Davido kó tó wá padà di awakọ̀ rẹ̀ tó sì ń sọ lórí ìtàkùn ayélujára náà wípé ọpẹ́ ló tọ́ sí olódùmarè láti ibi tó ti ń mú òun bọ̀ lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa sọ wípé bá olóríire rìn kí ìwọ pẹ̀lú kó lè ṣe oríire. Only be God. Kisi ya sonye, kisi ya sonye. You see sonye Yesu ya kisi ya sonye Asuna bomba ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú gbajúgbajà òṣèré ni Fúnkẹ́ Akíndélé ń dùn bí ó ti ń jó tó sì ń yọ̀ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ bí àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára Instagram ti pé mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún fifteen million followers lè tó mú kí ó sọ sórí ìtàkùn ayélujára náà wípé congratulations lè tó mú kó sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ṣoríire láti ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún àwọn alátẹ̀lé lórí ìtàkùn ayélujára ní ìtọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kí wípé kì í ṣe ìrìn àjò kékeré fún ènìyàn pàápàá ìlú mọ̀ọ́ká láti ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún àwọn alátẹ̀lé àti olólùfẹ́ lórí ìtàkùn ayélujára ẹ jẹ́ kí a wò bí ó ti jó ijó ayọ̀ náà. It can only be God. Kisi ya sonye Yesu ya I ya sonye I ya sonye ọ̀nà fún àjàbalẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé kì í ṣe gbogbo nǹkan ni ìjà bàjẹ́ bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo nǹkan ni sùúrù tún ṣe níbi tó yẹ ká ti kọ ẹ̀gbin ẹ ká fi ara balẹ̀ kọ́ nítorí wípé má foko mi ṣọ̀nà ọjọ́ kan là á kọ́ á ju wàá ṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.